متقور عندهم أنه لا يصلي في المكمرة الثامنة تعليل ذلك بأن الصلاة الرجل وسلامه عليه يبلغه وإن بعد فلا حاجة إلى ما يتوهمه من أراد القرب التاسعة قوله صلى الله عليه وسلم في البرزخ تعرض أعمال أمته تعرض أعمال أمته في الصلاة والسلام عليه رحمه الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد lẹ́yìn tí a dúpẹ́ fọ́lọ́wọ́ ọba àtọrọ àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kọ ma bá annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábẹ́ annabi àti ogbẹ́n tí bá ń tẹ̀lé súnà annabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi dìjú alkiyama ruwa masakawa náà kúnnà wọn o amin eléyìí ni kìtàbù tawhid tíra tí ń kọ́ni nípa ìmọ̀lọ́nlọ́kan àti ìsìn ọlọ́run ọba nìkan láìsìn a kà ní mọ̀rọ̀pọ̀ ti ara ìjókòó lóṣù tó lọ àbí na lóṣù tọ̀hún òun ni alfa fẹ́ ṣe sọ́márì rẹ̀ fún wa gẹ́gẹ́ bí àṣà wọn fi yí masáàlì ọ̀tí ẹ̀dà yóò lè rán wa létí ń dáa ti gbọ́ níbi oṣù ọbẹ̀ tó sù méjì kí ni báàbù náà ni pé himayatul mustapha sallallahu alaihi wasallam janaba tawhid bóòlà nẹ́bí ṣe ń kọdí tí ń ragbà dí gbogbo ọ̀nà ìmọ́lọ́nlọ́kan ìsìn ọlọ́nlọ́kan tẹ́yìn òfin ní ṣe sì jáde kó ń bẹ́ bíyàn bá sì jáde kó ní tàwídù ẹ̀dàkùnbọ̀ lọ́já sí ni ọjá sí bí ẹbọ o ọjá sí bí ṣíríkò èyí tọ́lọ́n ò ní forí jíyàn bíyàn bá gbéyùn wá báwọn ọlọ́run ọba bíyàn bá kú lórí ṣíríkù tó kú lórí ẹbọ ṣíṣe ọlọ́lọ́wọ̀n ní forí jẹ́ o ọlọ́run sì sọ kalẹ̀ kọmọ bá wa lógigi torí náà annabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bọ́lọ̀n ti ròyìn rẹ̀ alfa ní al'ula masala alákọ̀ọ́kọ́ tafsiru ayati baro'a ayati ń bẹnu súrọ̀ baro'a èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ wa ní ká pé súrọ̀ tú at-tawbah ẹ̀kọ́ mi tún ni àṣẹ́kù Muhammad ibn Abdul Wahhab ń kọ́ wa ni súra al-Qur'ani ma ní ju ọkọ̀ kan lọ ń gbà mí ara àwọn súra tó ní ju ọkọ̀ kan lọ ó ní Suratu Tawbah wọn a tún ma pè ní Suratu Bara'ah torípẹ́ rí pé ń ọlọ́run bọ́pá bọ́sẹ̀ òkíṣẹ́ rẹ̀ náà bọ́pá bọ́sẹ̀ kú ò níbi gbogbo àwọn asẹ́bọ àti tí wọ́n ń sìn torí náà ayati bara'a ìtumẹ̀ náà ní káyà ti bẹnu suratu at-tauba kí láyà náà laqad ja'akum rasulun min ẹ̀wùgbọ́lọ̀ ti ròyìn annabi sallallahu alaihi wasallam azizun alayhi ma anitum àbí tí ọ bá ní ìlà ní òwúwo lára annabi náà ó lè fà annabi náà kó rí kárọ ma ní kọ̀fẹ́ kárọ ní harisun alaykum ó sì lójú dáadáa pé à ah, ọ̀nà ní ẹmọ ọ̀bọ̀ ní ẹmọ annabi òfin kan pamọ́ kọ̀sáhun sallallahu alaihi láti pé ká má bá lókò paun kárínà àlìjánná ká má rínà iná bilmu'minina ra'ufu rahim ọlọ́run tún wá ṣe ní aláàánú oníkẹ́ fún gbogbo kíni fún gbogbo mùmínì òdodo ara àánú rẹ̀ náà lọ fa pé gbogbo tí ẹmọ̀kẹ́yàn ti mọ̀ pé ṣíríkù ni ọ dádúó àwọn ọ̀nà tó wá jẹ́ pòhun èsè ṣírúkú àmọ́bìyàn bá rìn púpọ̀ yọ́ padà já síbò yọ́ padà já síbẹ̀ ànẹ́bì tí wọ́n ń kìlọ àwọn ọ̀nà nìkún wa pé mọ́wùlẹ̀ rìn dé ẹgbẹ̀ẹ̀gbẹ̀ ẹbẹ̀ okọ mọ́bà ṣe sallallahu alayhi wa sallam torí náà ọlọ́nkọ́ mọ́sá bá wá ṣe àlékún ìkẹ́ muhammad sallallahu alayhi wasallam alfa yunus tí mo rí ló jẹ́ ìrántí masala kan ká tó ma ka tíra lọ ó pè mí jò ní pé òun fẹ́ béèrè béèrè kan pé mọ̀rọ̀kọ́ ló ń gbọ́ ẹlòmínà lè ti gbọ́ bọ́yáwà sí tí mo ṣe lọ́yọ́ ok wípé mo ní a annabi ni bóòlò ni mo wí ẹ́ àhà ẹ́ pé mo ní ànábì ní ọba àwọn ọ̀jọ̀gbọ́n yà sẹ́yìn ò ti fẹ́ dìbí tọ́lọ́run ah, alhamdulillah ìjí <laughs> mo fi dá lóhun jọ náà láwá ké lónìí ló jẹ́ rántí pé ìjí ọba yé èyàn ìtọ́ dá náà ní kíyàn ò béèrè tóhun fi béèrè yí ẹlòmí ò gbégbá wà sí ni pé ẹ̀rí o wọ́n tún ń fà náà bí ìgbé ọlọ́run ọlọ́run níjẹ́ ọ̀nà ọmọ padà sí ibú àti ògbò wa náà gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ náà ọlọ́run ṣàánú wọn ọba àwọn ọ̀jọ̀gbọ́n lànẹ́bì sallallahu alaihi wasallam àmọ́ nítorí pé àmọ́ pọ́lọ́ náà ní ọba àwọn ọ̀jọ̀gbọ́n gbà ní àbí lójú ọfẹ́ rí bẹ́ẹ̀ mọ́ á ní àkò rí báhùn ara áyà tí mo lò fọ́njọ́ náà ni mo ní bọ́lọ̀ ń bá ròyìn ànẹ́bì sallallahu alaihi wasallam inú ọkọ̀ dáa máa fi pọ̀lọ́n méjì òun lọ́lọ́n gan fún rẹ̀ ta ni nísìn ta ni àrọ̀húhù ta ni àrọ̀hímù ọlọ́run ní jẹ́bẹ̀ náà àwọn ọkọ̀ ọlọ́run ní jí ò sí iye méjì mẹ́ ọlọ́run fúnra rẹ̀ náà tún wá ròyìn ànẹ́bì pé bil mu'minina ní bábùl asma'i wasifati wọn a máa pè wọn ní al'asma'ul mushtaraka al'asma'u al-mushtaraka àwọn ọkọ̀ tó ṣe é ṣe kí o pé ní ọlọ́run jẹ́bẹ́ èèyàn náà sì ń ṣe gíní èèyàn náà ń jẹ́bẹ́ àmọ́ròyìn tí ó jáde látara tọ́lọ́run kèé sẹgbẹ́ èyí tí ó jáde látara tèèyàn bọ́lọ̀ nẹ́bì láláàánú tóhun sí ń jẹ́ aláàánú ìjẹ́ àánú tànẹ́bì tó tọ́lọ́un bí kàlà àwọn alfáà ni wàlẹ́ ìsàtì rọ́hàmátù kàrọ̀hàmá ní wọ́n ti wínú wàlẹ́ ìsàtì rọ́hàfátù kàrọ̀hàfá wàlẹ́ ìsàtì hikima kàlìhikima bá nẹ́bì bá jọba ọ̀jọ̀gbọ́n ìjọba ọ̀jọ̀gbọ́n tànẹ́bì ò ti ọlọ́run torí náà kọ̀ láìfí eléyìn bẹnu in tí àwọn alfa wa kọwa fi ilmi tawhid alhamdulillah anú ẹ̀rí rẹ̀ náà sì ni àwọn ọkọ̀ kan bẹ tí a lè inú àwọn ètò tún kọmọ̀ ní kọ̀lá ìfikẹ́yàn ọjẹ́ kàrímù ká máa pè èyàn ní pé kí ni a àǹtá kàrí kí ni túnmọ́ rẹ̀ a ọ̀lọ́ rẹ̀ ni a sì mọ̀ bọ́lọ́ ní kí alkarim وهل الكرم كالكرم لا وليس الكرم كالكرم أرينيا وطن ككنو كني إن أري طولون ẹ̀dàkùn ẹja gbàgbọ̀ yẹ lẹ́yìn gbogbo àwọn ọ̀nà ẹgbẹ́ àṣẹjú jí máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nánú ìtàyè rẹ̀ wà nínú sẹ̀ríà ẹmẹ́jà fún àwọn ọkọ̀ bẹ nìkan gbọ́dọ̀ bọ́lọ̀ ń jẹ pé tòun tóun jẹ́ yàtọ̀ fún tọ́lọ́run ọlọ́run lóhun ni almuhi almumeju òun lòun fẹ̀mí sí nǹkan kọ́ fi máa bẹ òun lòun fún ìyà lẹ́mí yọ máa bẹ òun lòun ó sì pó tó má bẹ mọ́ ẹnìkan ọgbọ́dọ̀ bọ́lọ̀ jẹyìn èyí wọ́n sí minal asma'i al-mushtaraka lillahi azza òun ní ìtàn annabi ibrahim alayhi salatu wassalam nígbàtà annabi ibrahim wí in tí a tú yìí fún kèfèrí ọba kèfèrí jọna òun ọgbọ́yé nígbàtí iláyà nínú suratul baqara alladhi yuhyi wa qala ana uhyi wa <laughs> kí ni wọ́n lóhun ṣe ń jọ́nà ó sì ní wọ́n kó èèyàn méjì wá inú ẹ̀dọ̀ ọlọ́run bẹ̀bá ní ọlọ́run ní iye èèyàn ní sí ipa èèyàn ọ̀dá ẹkó inú àwọn ẹrú méjì wá ìwọ máa lọ mo yìí ọ ìwọ ẹ̀sọ̀dà sí lọ́run tí òun náà pààyàn tí ọlọ́run nìkan òun lè jẹ àwọn orúkọ míì ń bẹ kámẹ́sà ṣe jù èèyàn lè jẹ àmáwà ní ìtumọ̀ tèèyàn jẹ́ ń ike kíní ìṣẹ́gbẹ́ tèèyàn o bó ti jẹ́ nìyàn ẹlẹ́ẹ̀kejì أمته عن هذا الحما غاية البعد النبوة محمد صلى الله عليه وسلم بيبا تيو بتوحيد كاله lápẹẹrẹ lápẹjúwe làwọn àfáà wí o wọ́n ní bígbà tá nẹ́bí gbé mọ́ ọlọ́run lọ́kan kalẹ̀ ọwà ara gbàdì ṣíma ọwà sí gíní ọ̀rà ọgbàdì ọgbà tó wá ara dì ìbọn àdúhú ummati wọ́n ń lé gbogbo àwọn àlúmọ̀ rẹ̀ kó pé mọ́tí ẹ̀wulẹ̀ débi ọgbà yìí àbí ká sọ pé èyí tó lòdì sí tàwíhídù lànẹ́bì ragbàdì ṣíríkù kúò níbi ọjẹ́ wọn ó súnmọ́ ọgbà òun lẹ́bí rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì táwọn alfa bá ń kọ́ ẹmọ́sí nǹkan báyìí ó lè má jẹ pé ìwọ̀ ní nǹkan ohun ó lè má jẹ gíní ó lè má jẹ pé ìwọ̀ àmọ́ ní experience ọmọ nìyàn wọ́n ti rí ẹni ó ti rinú bẹ́ ibi ọpadà já sí pé ah, bẹ́yàn bá ń ṣe báyìí yọ padà ṣe kíní yọ padà mẹ́bàrí tí ń wí nkankan lápẹjúwe òun là nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ní ríwáyà kan wọ́n lé ànẹ́bì ní sọ̀hábé kan wá bá o ní mọ́fẹ́sẹ̀ nǹkan báyìí o ma sha Allahu wa shi'ta bọ́lọ̀n bá fẹ́ bí lásán kò tí ìtúmọ̀ pé ó sì nǹkan mí lẹ́yìn ọlọ́run àmọ́ ń bọ̀ díẹ̀ díẹ̀ nù nígbà bá ti ń fi ìfẹ́ ọlọ́run ṣe déédé ìfẹ́ èèyàn ara apá nẹ́bì ń lé wa kó ń bí ọgbà kẹyàn ọmọ ìlẹ̀ wa sí sì já sínú ọgbà ẹsẹ̀kẹsẹ̀ lànẹ́bì ní kul ma sha Allahu wahda wípé bọ́lọ̀ nìkan bá fẹ́ bọ́lọ̀ nìkan bá ṣe kíní bọ́ bá bó ti ti àwọn àkẹ́dé bí pé ń gbọ́ ti ẹ̀padà yá nìsìn irú ẹ̀ náà ni yóò bá tí yóò bó pé à lẹ́yìn ọlọ́run àtúnfẹ́ èèyàn ó gbogbo àwọn ọ̀nà tó yẹ ká lera ká lé àwọn èèyàn gbogbo ẹmọ́gbé bá wọn mọ́ bàbá ìyá ẹmọ́gbé bá wọn mọ́ wọ yín lọ bí ń fi ń ṣe dédé ọlọ́run èsì tó ní lẹ́yìn ọlọ́run <laughs> àgúnfẹ́ èèyàn a máa jẹ́ ọmọ pé ọlọ́run nìkan ni èèyàn ń bo bọ́lọ̀un bá ló ṣeéṣe béèyàn bá ní òṣeéṣe yóò ṣe bọ́lọ̀un bá sì ní kò ní ṣeéṣe tálẹ̀ èèyàn bọ́ bá ní yóò ṣe kò ní ṣe himayatul Mustafa sallallahu alaihi wasallam janaba tawhid al'imam ibn abbas radiyallahu anhuma ọ̀kanú àwọn àgbà sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ibn abbas ń jọ ti ń fásàrá fún wa pé sẹ́mọ̀ páwọn ẹbọ kéèkèé kan bẹ́ o ìtumọ̀ ẹbọ kéèkèé náà là ń wí òun pé kèèdín tó sọ́yàn di kèfèrí àmá nẹ́bí kọ́ láti bí kéèkèé kó tó di ńlá ìwà alfọ́ wọn à sí onídáwà náà ọgbọ́dọ̀ mọ́ wà àwọn èèyàn rán pé ẹbẹ̀bọ̀ kéèkèé wọ́n se ẹ̀fìnwọ́lẹ̀ bígini ebi ẹbọ kéèkéé ni torí pé bí ẹbọ kéèkéé yọ padà di ńlá dáwà tàbí sallallahu alaihi wasallam ní pé kọ ẹbọ kéèkéé fún wọn kí wọ́n tó dé di ńlá ẹ̀wọ̀n tí ibn abbas wí radiyallahu anhuma ibn abbas ní kọ́dà nù tí wàsádì kú lè tọ̀rí kín yóò sílú ilẹ̀ ṣirki láti ilẹ̀kùn àti àpàgẹ́dá gbogbo sí gbogbo ojú ọ̀nà tí ó bá wá àwọn èèyàn lọ bí ẹbọ ibn abbas ni gẹ́gẹ́ bí alimam ibn abi hatim ti pé àà tí ìbá ṣe ajá tí ń gbóhùn àwọn olè ọba sọ sẹ́yìn àyìnlánà àṣẹ́bọ̀ ni àmẹ́bọ̀ gíní kèkè tọ̀yàn bí kèbèrí a máa tètè ké fún pé ibi ọ̀n lọ ilé wo díẹ̀díẹ̀díẹ̀ ngbọ̀ yọ padà yọ tọ́lọ́pọ̀ ń bẹ̀ ajáhùn gan ní <laughs> nǹkan kéyàn ó tètè pín mọ́rájí ńgbà tí akéúdé bí ńgbàta wà ní Madina àwọn alfáà wa tún wá fèé tí ó tètè yé wa gbàmà báwọ̀ ọ̀sájá Madina <laughs> tẹ́kọ̀ pé yóò pè láúrálìkà wọn ni ẹ̀yìn náà bẹ́ẹ̀ bá wọ mọ́tò tẹ́ ń lọ Mọ́kà bẹ́ẹ̀ ń lọ bìkan nísìn tẹ́wà ń pé àà tí ẹ bá ṣe kórí dírẹ́và ń pé <laughs> mọ́tò yẹn ó forí sọlẹ̀ tán àà tí ẹ bá ṣe pé orí

على وجه مخصوص مع أن زيارته من أفضل الأعمال الله أكبر ẹwọ̀n tàà ń gínú kíyàn lọ ṣe ziyara nabi ẹlòmí ọ̀gbọ́ ilé yìí nínú ẹ̀tí ń pẹ̀rẹ̀ ló ń súnnà pẹ̀lú àṣejù kíyàn lọ pé òun ṣe ziyara nabi àgbàfà onítà òhìdú ní min afdọ́lí alamẹ́ nínú sẹ́tọ́ dání bàbá kọ̀ fáwọn èèyàn já sàlàyé fún wọn kó yé ẹni tí ó bá ti ẹ̀wà sí wá gbọ́ lẹ́yìn ìgbà òun ọlọ́nà àmọ́ báwa náà ti ń sọ̀rọ̀ àkídọ̀rọ̀ súnà lónìí ń fún ẹlòmí justification pé wọn fẹ́ràn ànẹ́bì wọn mọ́ yí ànẹ́bì ni sọ̀lọ̀sọ̀lọ̀ lómi ọ̀gbẹ̀ kílẹ̀ wà láìkẹsẹ̀ ordinary sáré in tí ọ̀dá mẹ́ lọ wí fáwọn èèyàn pé ẹmọ́sẹ̀ àmọ́ kínkín ní ṣe bí sáré kan ní ẹbí rẹ̀ sáré lásán ní ní sáré ànábì ọ̀rọ̀kọ̀rọ̀ ni àgbàfọ́ oníta òhìdù ni ni máa anna ziyaratahu min afdoli alhaman kíyàn lọ kọ́ ziyara annabi yálà annabi ń bẹ̀láyé àbíntà ti ẹgbà lérò ń ziyaratu kọbìrì yìí ni wí ah, kíyàn sálámàsá nẹ́bí assalamu alaika ya rasulallah ọ̀tún bọ́sẹ̀gbẹ́ kan sálámàsá bí bákìrì ọ̀bọ́sẹ̀gbẹ́ kan sálámàsí Umar min afdọ́lí al'amal iṣẹ́ tó dá ní àwọn àfáà súnnà òpí ọ̀dá àmọ́gbò dìgbé wọ́n wáwọn èèyàn lọ́bú lọ́bí nǹkan mí báyá mo àwọn èèyàn wà ẹnu wà mú lẹ́ta bú kan lọ́wọ́ wọn rà ródóródó ẹnìkan ọ̀ráyè wà mẹ̀dínà ọdún ọlò 419 fún wọn pé ń bá yí jíṣẹ́ ẹ̀pọ̀ kìí wọ́n lẹ́olómi ò tó gbówó ma wá jù kìíní sí ibi kótópótó orin tí àwọn fi di pé kẹ mẹ́bà ráyè wọlé ẹ̀yà aláṣẹ́jù náà wọ́n sì máa jù lẹ́tà sí wọ́n torí kíni túnmẹ̀ ìyẹn ni pé ìwà nẹ́bì gan lọ dáhùn o torí bọ́bá ipọ́ ọgbà pọ́lọ̀ ní ọ dáhùn ọlọ́run bẹ́ẹ̀bí ò tí ń bọ̀ ìbẹ̀ẹ̀bí ọwà ìbẹ̀ẹ̀bí ọ ń padà lọ òun ni tẹ́ẹ̀bá rí táwọn alfáà súnnà padà wá ń ké fáwọn èèyàn pé ẹ má ṣe báyìí sáré àmọ́ ká jẹ́ pòun lọ <laughs> sí ìsìyára nàbí kìí sẹ́sẹ̀ báyìí min afdọ́lì aláàmà inú iṣẹ́ tó dáa ni àmọ́ lópin ìgbà tí iṣẹ́ tó dáa àbí iṣẹ́ tí ọ̀ láìfí bí ń bá tí wọ́n ń wọ́ àwọn kan lọ bì kan àwà bẹ̀rẹ̀ sí ké láti bẹ̀ náà pé irú ẹ̀là nẹ́bì se sọ̀lọ̀sọ̀lọ̀ nahayuhu an ziyara ti kọbùrìhì aláwájihìn maksus anábì òkè mọ́wàá kíun àmọ́ aláwájihìn maksus in a special way ọ̀nà kan dáa nẹ́bìrì gé bóhun bá fàyè gbélé yọ padà bí kíni yọ padà di nǹkan ní kí lọ wá wí Allahumma la taj'al qabri hayya ẹmọ́ sọ sàárè mi di ìdí o ẹnu tó kọ̀nù ẹmọ́ sọ sàárè mi di gíní kí ni ẹ̀ẹ́dù kí ni tó máa ẹ̀ẹ́dù in tí ọ ma repeatedly èyàn ah, wá lọ bọ́ alọ́kábàrí ànẹ́bí ẹ̀ọ́ lọ alọ́kábàrí àẹ́sẹ́ òun ní mọ̀rọ̀pá ti kàmbí náà pé ọ̀gánà àwọn ọmọ ọmọ ànẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀m àbí orí arákùnrin kan tó wá láti Andalus níbi tá ń pè ní Morocco Jazairi nkankan lónìí láfríkà ń bí àti pàtí E, e, e, ọ̀nà òkan tó já sí sàárẹ́ ànábí yóò tún jáde yóò tún wọ́bẹ̀ yóò tún àwá kí ló dé arákùnrin pé bàbá bàbá mi tí ń jẹ́ ànábí sọ̀lọ̀sọ́lọ̀ kí tó wí ni o ó ti kìlọ rúyìn kalẹ̀ báyìí o ẹ má sọ sàárẹ́ mi di kíni ẹ má sọ lè kó lè tọ̀rí kín yóò sílò ìlà àṣẹ láti lè pọ̀ fún wa pé á ah, gbogbo ọ̀nà tí ó bá mú wa lọ́bí tí ó dá torí náà dápọ̀ ẹjá gbàrin yé nínú àwọn alfa tí ó mójú tó ìtànsọ ní lọ́sàn ya àbí láàárọ̀ òun alìmọ́mù malikun ibn anasin rahimahullahu ta'ala kódò ó dì kan nù tí wọ́n ń pè ní min usuli mazhabi al-imam malik nínú mafikiru àwọn àlfáà wa àwọn akọ́ kalẹ̀ pé Abu Hanifa awò lọ awò bọ́ gbogbo fátíwà rẹ̀ àwọn tí ń gbára lé ní alìmáàmù Málíkù awò gbogbo tó ń náà ṣe fátíwà àrípá wọn tí ń ṣe kíni tí ń gbẹ́sẹ̀ lé ní wọn wá pè wọn ní kíni usulu al usulu madhhab al-imam ahmad ibn hanbal rahimahumullahu jami'a inú tí wọ́n kà pé inú tí imamu maliki gbára lé bí fatuwa òun ni saddu az-zari'a saddu az-zari'a ìyẹn ni pé tí è ṣe haramu nípìlẹ̀ bá bá rí pé yóò gbé wa lọ bí haramu ká sọyún náà di haramu ẹni tí yóò wà lò tí ó fi wà lọ débi kíni imamu maliki lọ wọlé bẹ́ẹ̀ ọwọ̀lé bẹ́ torí náà bí ó ti jẹ́ nìyẹn alkhamisa ẹlẹ́ẹ̀kàrún náà yíhú anil iksari mena ziyara ta wílẹ̀ kan náà làbá tún kàrara ìpé ìta nẹ́gbẹ́ kọ́ oníkíní alì iksaru mena ziyara oníkíyàn ọkọ̀ gbogbogbà ń lọ kábàrí ànẹ́bì ní lọ kábàrí ànẹ́bì ní nínú tá nẹ́bí sì tún kọ̀ nínú hadithi mi torí kẹsẹ̀ kan là nẹ́bí sọ́rọ̀ ọdún mélòó là nẹ́bí fi ń sọ́rọ̀ 23 years torí náà bọ́ bá gbọ́rọ̀ nẹ́bí gbì kan alimta shay'an wa ghabata anka ashiya àwọn àfá gbọ́ mi tí wọ́ gbọ́ nínú tí ànẹ́bì tún kọ́ lọ́nà míì òun ni pé ẹni tó wà ń gbòrò mẹ̀dínà là ń wí mọ́mọ̀ lọ lẹ́ra lẹ́ra ìwọ tó ń gbèlú mẹ̀dínà gan

ìlà ìlà tàlátà ti masajid anábìlá ìdígbà dàgbọ̀n bá fẹ́ rìnrìn àjò àyàfi nítorí masalasi mẹ́ta bá ìpẹ́ torí tọ́lọ́n o lè rìnrìn àjò bísínẹ́sì lọ bí ó wọ́ o torí ìtukútu pọ̀ láyé lónìí ngbàtún agbọ́pọ̀ wọn lànẹ́bì ní ọmọ rìnrìn àjò àti masalasi mẹ́tẹ̀ẹ̀ta kò wí bẹ́ o mọ̀fúnmù yíò ẹ̀sìn ìrìn àjò tí yóò gbé mọ́ fẹ́ gbà ládá ń bẹ́ ànábì léyìn ọ̀pọ̀dọ̀ gbéra kókó òun rìnrìn àjò kan torí tọ́lọ́run àti ọ̀nà mẹ́ta kí làwọn ìrìn àjò náà a ìyẹn ti pé a mọ̀ fẹ́ lọ kírun ní kaaba a mọ̀ fẹ́ lọ kírun ní masalasi ànábì ní madina torí pé mọ̀ gbọ́ pé sallallahu alaihi wasallam mọ̀ gbọ́ pé ẹ̀rùn kọ̀ọ̀kan kaaba mẹ́ àjò alifi 100,000 ọ̀run ló ṣe mọ̀ gbọ́ pé ẹ̀rùn 1,000 ọ̀run ló ṣe èyàn lè gbéra gbọ́bẹ́ lọ kírùn ní Baitul Maqdis èyí tó ń pè Jerusalem lónìí òun náà ni masalasi kẹta inú àwọn masalasi àpòwò nínú Islam Ànábì ní lẹ́yìn eléyìí èyàn gbọ́dọ̀ gbéra ń lé níbolẹ̀ ń lọ tẹ́ kíkì mọ́tò àbí tẹ́ ń tíkẹ́ẹ̀tì plénì bí a ń lọ kaula nǹkan kí nǹkan ni wàláì sọ̀rọ̀ bí ìgbà tí ń dìgbòrò àdísì Ànábì báyìí torí ibi lọ sọ̀kalẹ̀ yìí láà ọ̀gbọ́dọ̀ náwò inú mẹ́tẹ̀ẹ̀ta yẹ́wò ní bẹ́ńsìnìgà kò sí torí náà ẹ̀dàkùn inú tí ń bá yàn ní jẹ́ tí ń sì tí yàn lójú láwọn ọ̀rẹ́ <laughs> ọlọ́sí <laughs> àwọn ń ẹ̀lákan ẹja bẹ̀rù ọlọ́run ẹni tàà láńtẹ̀lé ní òun lànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ànábì ló gbọ́dọ̀ rìnrìn àjò ó gbọ́dọ̀ múra pé a fẹ́ lọ bì kan à ń di gàárì à ń di ìrìn masalasi Kaaba masalasi Madina àti masalasi Jerusalem yabhasuhu ala an-nafilati fil bayt inú ẹ̀kọ́ ńlá ta kọ́nù báàbù tí akàkan yìí náà ọlọ́nkọ́ sábà lẹ́sàn dáadáa ẹ̀rí pé gbẹ̀ láti fẹ́ gbàgbé pé báyìí fún wọ́n rán wa létí rẹ̀ báyìí ẹ wo òsìlúbà àwọn àfá wọ́n bá kọ́yàn kí ó tẹ́kùn tó wá ran ilé jínú tẹ́ kéjì ọ̀pẹ́ hasuhu ala an-nafilati annabi ma ṣe wá lójú kòkòrò kíyàn ma yana fílà nù lé tí ń gbé ká ma yana fílà níbo nínú létà ń gbé annabi fẹ́bẹ́ olólóore fún wa sallallahu alaihi wasallam oni oníbẹ̀bá rẹ̀wọ̀n alfa mẹ́bá kírùn tán láwọn àfá súnà ẹlòmí ò tún ma ọkọ́lẹ̀ ẹlòmí ò ti sẹ́lọ́n lára wọn níbi gíbà ọ̀rọ̀ ẹ̀yìn pé àkọ́lá àwọn òyìn náà fílà rí wọ́n kàn kírun kí ní wẹ́sìn wo ni wọ́n àgbà yìí wọ́n kàn kírun sọ́wọ́n ó dìde mo jẹ́ ní wírí ní o ìgbé ẹ̀yìn súnà yìí tí ó ń tọ́jọ mí lójú lọ́rọ̀ yìí ni pé yà ẹ̀rí ọlọ́run fi débẹ̀ ẹ̀kàn kí ọ̀rọ̀ yàtá ẹ̀ sì dìde ńlẹ̀ gbogbo yìí mo ti observe yìí à kò rí bẹ́ẹ̀ <laughs> súnà náà láti ẹ́ adẹ́bì lóní bọ́ọ̀bà yẹn náà fílà kọrí ibo kọrí inú ilé rẹ̀ yìí

ànábì ní ọmọ kí wọn ọ̀ràn àyàn lé àbí òun kí n lé wọ́n náà mọ́ bàbá kọ́rà mọ́sálásí òjú jẹ́lómí orí ní bẹ̀rún lọ tí èsẹ́ kó dínà kò ní lọ mọ́sálásí yóò gbágbé náà ni yóò sì wá gbára kan yóò sàlùwàlá yóò ní faranda rẹ̀ náà ewọ ní o kọ̀dá o ẹni yìí ni wọ́n mọ̀ wá kéde gbé náà fílà ńláńlá kan wà ní Eh, mẹ́sàlásí kan àbí ní ẹgbàdé wá ní ìdí yọ́wà múra gangan èyí tà nẹ́bì ní òkí nlé òun gbé lọ mẹ́sàlásí èyí tó ní òkí mẹ́sàlásí òun gbé lọ lé bẹ́ẹ̀ gbogbo ẹn tí ó bá tẹ̀lé súnà nẹ́bì kò ní bọ́nù kíní yóò tí ṣètọ́ ní ọmọ sí kíní kọ bẹ́ẹ̀ òun tẹ̀lé súnà nẹ́bì Muhammad sallallahu alaihi wasallam

rọ́ọ̀tì bí dáyàn lẹ́yìn ìrun àbí náfílà míì náà lóòrù ètò dáa ní ká máa yàn ní ìdíkàfíde gẹ́gẹ́ bá nábi ti wí fún wa sallallahu alayhi wa sallam àfáà ní inú tí táwọn àwọn onímọ̀ bá ní mọ́tàkọ́ ríru àmọ́bájílé tú yóò bá ìyẹn ní pé kọ̀dàrú ìtumọ̀ ẹ̀nù ìtumọ̀ tó súnmọ́ kọ̀dàrú lọ́dọ̀ àwọn sọ̀hábà ó kílíà ni ọ̀dàrú kí lọ yẹjú tó bá hun annahula yusọ́lá belmakitara wọn kírun sáré àwọn òun ò ní difficulty kọ̀dàrú mọ̀tàkọ́rìrùn orinlẹ̀ lọ́dà àwọn sọ̀hábà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam pé tààrí ò sínú bí èyàn tí kírùn àìkírùn sàárè èé ṣe tó wá di pé mùsùlùmí tó dé ò ní wá àwọn asájú wà ní àfá ní mọ̀tàkọ́rírún ẹ̀ndà nínú tó rinlẹ̀ tí gbígbà tí yàn hafatia ni wọ́n ha ẹmọ bí tí hafatia kọ́dá mùsùlùmí tí ọ̀ lọlé kéwú gbàtí ọ bá fi so ọdún kan hafatia àsádádá làsá tí mọ dáhùn àwọn alfa àwọn àfá aládìdì ni wọ́n máa àdídì ànẹ́bì tí mọ́ hábígbà déyàn hapátíà iye ẹgbẹ̀rún báyìí <laughs> àwọn àbá aládìdì àmọ́bìnrin ò se yẹn gàgbé àmọ́ ẹ̀mí ń bẹ tí a lè mọ́ fẹ́ lọ́wà lẹ́nu o àmọ́ irú àwọn àdídì báyìí bí ìgbà déyàn hágíní èyàn hapátíà ní torí náà àsínú tí ó lọ́dọ̀ àwọn asájú wa asádàbò sọ́ọ̀lẹ̀ رضوان الله عليهم ورحمهم من الصحابة وأتباعهم náà na sọ̀hábí ànẹ́bí àtàwọn tó tún wọn ee ibi wọ́n sì kú sí kèésáyé kíni kèésáyé run ẹgbò wọ́n ti gbélé yìí látọ̀dọ̀ gawa muhammad sallallahu alaihi wasallam annabi ọ sọ pé annabi annabi ni òwúrọ ẹ mọ́ sọ àwọn ilé yìí di sàárè wọ̀sọ́lú fi bòló ti fún ẹ mọ́ kírùn láwọn anú ilé yìí ìwọ ọ̀jọ̀gbọ́n kí ni wọ́n náà gbọ́ yí mẹ́un ìyẹn ni pé wọ́n tó kírùn ní olè rẹ ọ̀sọ́ di gíní ọ̀sọ́ di sàárè nítorí pé sàárè láì tí kírùn ẹmọ́sọ lẹ́yìn di sàárè ẹmọ́ kírùn mẹ́ kí náà gbọ́yí ẹni ọmọ́rọ̀ gbọ́mẹ̀ òní pé ẹ̀yìn àti sàárè láìjí kírùn lànẹ́bìbì ní ẹmọ́ ìgbèlè yẹn ó dàbí sàárè tẹ́ẹ̀ni ma yaná fílà ń bẹ́ torí náà ọlọ́wọ́ sàmànà wa o àti wí ká tuntun wí ìlànà àwọn àlfáà pẹ̀lú àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run àti túnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà wọ́n ti mọ̀ mọ́sálásí àti sàárè iná àtomi ni wọ́n kí ni mo pé iná àtomi wọn ò lè jọ gbé inú inú ẹ̀sìn tọ́lọ̀n fi rán Ànábì sallallahu alaihi wasallam ẹwà bẹ́ẹ̀ṣe èyí tó bá di kàráǹgídá ẹmọ ògiri bẹ́ẹ̀ bá lówó ẹra páànù àti igi alágbọ́dọ̀ wà láàrin gíní láàrin mọ́sálásí àti sàárè wọn ìpapọ̀ èyí tí ọ̀bá wá sí láàlá ń kọ́ kí láàṣẹ pẹ̀láwọn àbá àdá nígbà rí nísìn <laughs> bọ́yá ní sáwọ́ alákọ̀ọ́kọ́ wọ́n sì kú sí gan àbí ibi tí ma mọ́ kọjú sí àbẹ́yìn rẹ̀ náà kò sí èyí tó rọrùn ní mo ti kọ́ wí wọn o ibi ọba rọ̀yìn lọ́rùn bẹ́ a blọ́ọ̀kù mélòó ní ọ̀nà wa blọ́ọ̀kù 50 100 tọ̀ èmi ó gbé kalẹ̀ èmi ma sọ fáwọn èèyàn pé ọ̀nà dáwà oríṣiríṣi ló wà wọ́n náà tó wùlẹ̀ máa bú wọn tó wùlẹ̀ máa ṣe kíní ọ̀nà tó rọrùn ní pé pé bríkìlà ọ̀ní ó sí ròye búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì ìwọ́kó rẹ̀ kalẹ̀ náà kọ wò bóyá wọ́n gbà bí wọn ò ní gbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì àwọn ti rò lọ bí tí wò dé gbé dání kó sí gbèsè àwọn ni ká mọ́ kàmà wà blọ́gù kàmà ọmọ inú ń ta blọ́gù mọ́ sọ bẹ́ẹ̀ nìkan jò ní mo ní iṣẹ́ mo ti try rẹ̀ rí mi níbi tó jẹ́ ọ̀nà kalọ̀ ẹwọ ẹ máa ma pẹ̀pẹ̀lẹ masalasi tí ma mọ́ lò sí ìwọ sọ fún ọgé mo ti sọ fún tyler tí ó bá yín ìjọ kan náà sì ni kálẹ̀ bá ti kí ìṣà ìtàkó tó dárọ́ ọjọ́ kejì ẹ ti bá gbé tí ẹ̀sá nídọ̀ tí mọ́sá à nídọ̀ tí ẹ wọ́n gbà torí náà jáwà náà mú yẹn ọlọ́run bá bà sí rí díẹ̀díẹ̀ kìí ṣe kíyàn olówó rẹ̀ pẹ̀tẹ ní tó ṣe tọ́lọ́run àwọn ìnáwó kan ò ju 10,000 lọ 15,000 20 ọlọ́run sì gùn ọ torí náà bó sì kápá rẹ̀ pé ẹnìkan tó rí bọ́rọ̀ yé bí jẹ náà pé ẹlápẹ̀mí ní 5,000 àmọ́kù 10 èló lẹ́yìn ní ẹgbàládọ́ rẹ̀ ẹ̀tùn gbàládà pẹ́ náwó ládà yìí di méjì torí náà gbogbo ibi tó bá rí bẹ́ẹ̀ dákùn èyí tó bá ṣe láàlà tó láàsì ẹ̀wà tí ó ṣe àlà rẹ̀ tí wọ́n fi mọ̀ pé a ah, masalasi parí mú torí àwọn àfáà jí ó yé wa pé gbogbo ilẹ̀ ayé ni sàárè in ti ń já mọ̀ pé sàárè kọ́ níbi àwà yìí òun ni pé àlà ń bẹ láàrin ibì kan síbì kò síbi aṣọ́ pé wọn ò sìyàn sí rí ní gbogbo bí àárín kí àwákà gbọ́gbáyé torí náà wọ́n kìlọ̀ àṣejù fún wa ń bẹ̀ yìí náà pé sàárè tó bá ti jìnà èyí ń ká nẹ́bí ń wí o gbogbo rẹ̀ ayé ní kíni òun ni sàárè àmẹ́ sáàjì ẹmẹ́jọ ọjọ́ pé láàrin ẹwọ mọ́sálásí náà bá sàárè àbíwájú kíbílá àbílẹ́yìn sàárè nínú mọ́sálásí lélé ìwà èyí tó bá rí bẹ́ẹ̀ fàtíwà àwọn onímọ̀ gbogbo ayé òun ni pé ẹwà tí ẹ̀ẹ́fì sàárè ṣẹ́kùnà nínú àwọn àgbà fáwà tí wọ́n ti lọ ọlọ́gbọ́mọ́sà kẹwọn àwọn ni wọ́n bí àgbà eh, ara wọn àgbàfà àgbàfà ní haramu maka méjèèjì ma àti madina lónìí mọ̀rọ̀páwọn náà ni bàbá sọ́ọ̀dẹ̀ bin humaid hafidhahullahu ta'ala bàbá wọn sheikh abdullah bin humaid ẹni wọ́n lè mí ti fọ́ ẹ̀mẹ́ ọ̀bá wọn mẹ́rin ní saudi o àmá àmá gbọ́ kíṣẹ́ ti wọn o ìgànnà gíní masalasi èyí tẹ́wà pé ọjẹ̀ títà ibi <laughs> wájú masalasi lọ́wà ògiri masalasi sì bẹ̀m̀bẹ̀ bàbá ní torí pé ògiri masalasi juzun minal masjid ara masalasi lòun náà masalasi ìparí náà nù ọlẹ́pọ̀ <laughs> mọ́ sàárè náà nù torí náà a gbọ́dọ̀ gbẹ́ ẹgbógiri kan náà ni àbíbí báyìí náà ní ìsìnkú àwọn bá ti sin sí faranda fàrándà masalasi masalasi ni ẹwà nǹkan míì kọ̀ wá jẹ́ dandan bí ọba lówó blọ́ọ̀kù kọ́ wá gíní kọ́ràbó se àparun ẹ́ kọ́ràbó se ewé lẹ́wà ahun ọlọ́mọdé ò lè máa débẹ̀ o àmẹ́yàn lágbára blọ́ọ̀kù bí ọba lágbára rẹ̀ kọ́ wá gí ẹ̀rí àwọn ilé kan tí wọ́n jápánu wọn tí wọ́n lò mọ́ ẹ̀sìn kan pẹ́tọ́ bá ti lágbára mẹ́rin eléyìí ní sáàlá pé masalasi pàríyàn sàárè ní ó ti tán èyí tó bá wá jẹ́ gbóhùn ọ̀sẹ̀ẹ́sẹ̀ báwọn kọ́ ráwọn mí kọ́ àdánwò bá mùsùlùmí débi pé àrin masalasi gan lẹ́ẹ̀tì ọmọ kíwà àfá Ibn Taymiyyah ní Ibn al-Qayyim àfá ọmọ kíwà àfá Ibn al-Qayyim ni yunzaru ila ayyihima asbaq kí wọ́n wo èwo sáájú nù sàárè àti masalasi èyí tó bá kán ìní ọyẹ̀bá fún ìjọba mẹ́rin ìyẹn ni masalasi wọ́n wó masalasi o ànábì wó masalasi rí Eh, a ma wá fi yíò dẹ́rù bà àwọn èèyàn pa pẹ́tọ̀ àáyà fílẹ̀ ń gojú rí báwọn náà èèyàn ma wó mọ́sálásí bí ní ẹ̀bá kọ́ mọ́sálásí bí òfin ọkọ̀ wọn wó nù sẹ̀ríà ò mọ́sílùú dìrárí ànẹ́bí owó owó ìyẹn ni pé mọ́sálásí tàà ba nínú jẹ́ púpọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí lọ́dọ̀ apá kan onísúnnà náà ni ọlọ́pọ̀ sàánú wa náà yọ lọ́kọ̀ọ́bà kòkó lẹ́ àwọn kan kírun mọ́sálásí kan àwa gbé mọ́láwọ́ tó gbé mọ́sálásí wá sí àwa ń gbé sí ẹ̀gbẹ́ wọn ọba mú ọba mú mọ́sálásí yìí ṣe tẹnìkan ilé ọlọ́run àwọn tí ń kírun bẹ̀ bí wọ́n ní ilé ìdání ilé ọlọ́run ni kọ́dà mọ́sálásí náà bá ń ṣe tí ọ̀dá ń bẹ̀ yẹn wù ẹ̀bẹ̀ lọ́n bẹ́ ìta nẹ́bì ṣe ń dáwà nù níjọ́ tí olúwa bá ní ibi táwọn ará mọ́ka gbọ́rọ̀ wọn lè ọlọ́run rán malakul jibali sa nẹ́bì malaika ti ń ṣètò òkè kí ló ní ó ṣe ó sì yúbà nẹ́bì pé ọlọ́run ti yọ̀ǹda pé òkè méjì tí mọ́ka ń bẹ láàrin òkè méjì olúwa ní ọba pẹ́ bẹ́ẹ̀ ká pa òkè méjèèjì dé mọ́ wọn àwọn ilé àṣejù wọn níjọ́ tí wọ́n lè ànábì lókò tọ́ ifú sallallahu alayhi wa sallam kílà ànábì náà ànábì ni a ìran kan báwọn jọ jáde lára wọn ṣe tọ́lọ́hun àwọn ẹ̀kọ́ ní nínú tàgbésí ayé ànábì excuse ẹlòmí ní pé àwọn mọ́lásí wọn àwọn tí wọ́n ṣe fídíà ní àwọn ọmọ wọn ó ṣe súnnà insha Allah fídíò ní mọ́sálásí ṣe fídíà ní mọ́sálásí ọlọ́run ló ní mọ́sálásí wọ́n yá lò ní òun fídíà ń yá ilé ọlọ́run lò ní ògbẹ́ntí ń ṣe tọ́lọ́run ọ̀fẹ́ ilé ọlọ́run ń yá lò ní pẹ̀lú ọlọ́run ọlọ́run ó padà fi ẹ̀yìn tóun fẹ́ yóò fi rìnlẹ̀ mẹ́rin kọ́dẹ̀ yíò tó ní excuse èyí ti ẹ̀wà burú ni pé ọmọ ìyá wọn súnnà náà ní kẹwọn ní mọ́sálásí tí wọ́n tún wá kọ́ méjì <laughs> torí pé wọ́n gbọ́ra wọn yí láwọn kẹ́kẹ́ àmọ́bítà àti yàlọ́ ọ̀bẹ̀ ni ni pé ẹ̀ẹ́kọ̀ àti wá gbọ́ ìyàmọ́ ìgbò tí wá dégbọ́n ti kọ̀ yìí wọ́n ma wó mọ́sálásí tó bá níbi o Ibn Qayyim ní mọ́sálásí tó wọ́n àti sàárè bá papọ̀ tó pé àríyàn kọjọ́ bí tá lè dẹmakéjì àlá mọ́sálásí bá ti wíńtà kọ́kọ́ Ibn Qayyim ní kí wọ́n wo èwo lọ́wọ́ bá èwo ìyẹn ni pé ó bá ikú mọ́sálásí wà rẹ̀ làwọn kan wá nígbà ah, bàbá tó kọ́ mọ́sálásí mọ́sálásí náà lọ ẹkó sún <laughs> báyá bàbá ìgbọ̀n òsì wí hmm? kọ́dà bí bàbá ti ẹ̀ wí torúgbà àwọn kan wọ̀nyí tàà mọ́ rí àṣẹ excuses kéèsẹ́ excuses lọ́dọ̀ ọlọ́run o ah, bàbá ti kọ wàsíyà kalẹ̀ ààyè ah, ló wàsíyà tọ́lọ́run ọ̀bá fẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá kọ wàsíyà pé ẹsẹ báyìí bóhun bá kú tẹ́yìn sí mọ̀ pọ́lọ́run ọ̀fẹ́ ẹ̀yìn lẹ́yìn ó jí àbẹ́yìn bá se òun ó jí abóǹkan kọ́ kalẹ̀ àmẹ́tíyìn lọ́pọ̀ mẹ́rin lẹ implement ẹ̀ torí náà kọ́dà kìí ṣe excuse pé á ah, ìjọ tó ti kọ́ mọ́sálásí ìrò ti sàsọ́lẹ̀ pé ìbẹ̀rù ń fẹ́ sùn ọmọ ní ẹwà bá ẹ̀sànú ya ẹgbẹ́ wọn lọ bí tí mùsùlùmí máa sùn ẹ má jẹ́ wọ́n fọwọ́ ara wọn ṣiṣẹ́ kún wọ́n fẹsẹ̀ dànù ilé ìtọ́ bá rí bẹ́ẹ̀ Ibn Qayyim ní tààsì ni pé ẹ̀ẹ́kejì àásì wú sàárè àwòkù tọ́ bá níbi ṣéèkù wa bàbá wa Dr. Akóredé wọ́n sọ ní ṣégẹ̀jọ́ náà kan níbi wà sí wà tàà sí ìgbẹ̀jọ́ ọgbẹ́n tí ọba gbọ́ wà sí nìkọ́lá mo ti wílẹ̀ kan ní báwọn kan bá ń yá mọ́sálásí lò eh, wọ́n yá lò ní ìpìlẹ̀ àbáláyé gan ní kitabullahi wa sunnatu rasulihi sallallahu alaihi wasallam ìsìn padà bọ̀ wá bẹ́ẹ̀ ànábì ló wí èmi kọ́ o bada al-islamu ghariba wa sayaudu ghariba torí náà nínú tí a gbọ́dọ̀ tún wí bí masalasi tó bá gba wíwó kèése wọ̀ tó bá ní ṣẹ̀ríà ni wọ́n wó mọ́sálásí sàárè tó bá nídi wọ́n wú ẹni tí ń bẹ́m̀bẹ́ wọ́n wú kò jẹ́ bábùlọ̀ ẹ̀kọ̀ yíwọ̀n ajẹ́ntàwà torí ẹ̀jókò tí tí ọ̀dá lọ́kọ́ yìí ní bọ́bá gbé sàárè lọ́wọ́ bá mọ́sálásí kí bá rí pàtàkì inú tó kùnú ẹ̀ tí ń bẹ̀m̀bẹ̀ kí wọ́n ó se lọ́jọ́ wọ́n ó pàṣàpánlé rẹ̀ nígbà wọ́n sin lákọ̀ọ́kọ́ náà wọ́n lọ wà bí tí ọyẹ wọn ó sin sí fún ó sin sí wọ́n ma kí ọ̀rọ̀ masalasi wọn tọ́n èyí tó bá ṣe pé sàárè wà ń bẹ̀ jẹ́jẹ́ rẹ̀ lẹ́wà kọ́ masalasi lè ń gọ́ fàtíwá ni pé wọ́n wò masalasi náà tí ọ̀pọ̀ tí ò lẹ́jọ gbé lánàbí ni wọ́n lẹ́jọ gbé ẹ̀yìn ẹ̀fẹ́ fà wọ́n pọ̀ pé wọ́n gbé túláàsì lórí náà a mọ́ ìtọ́kanyìn kílẹ̀ ìtọ́kanyìn nínú scenario yìí ọ̀nà masalasi qala al-allama ibn al-qayyim al-jawzi pé irú masalasi ní ìrújú kan tó kù tẹ́lómí ó sì tún máa bí dáarú máwọn èèyàn lójú ní pé ẹbá dé Mẹdínà sáré wọn mọ́lásínà wọ́n sí ànẹ́bì sí ìrọ́ ni ó wọ́n sí ànẹ́bì sínú mọ́sálásí ìtàn tí ó rújú ni ìtàn tí ó rújú ni mọ́sálásí lọ extendi títí tó fi dé ibi tí sáré ànẹ́bì wá wọ́n wá serú tí mo ní ẹsẹ lẹ́ẹ̀kì tí ọbẹ̀ tó háìtì eh, mọ́sálásí wà yí méjì

kí ló dédà náàbì bí ní ẹmọ́ ma wá kóòrì ẹmọ́ ma kò nídìí ẹmọ́ wá sàárè mi kèsí pà náàbì ní a mọ́ fẹ́ràn òun kò fí a mọ́ pọ́n òun lé àmọ́ ti sọ̀dí fún ọ nítorí pé àti kíkí yín àtàsàlátù yín àti àsàlámù yín tẹ́ẹ̀sẹ̀ fún mi yóò ma bá mi gbogbo ìdẹ̀ wà torí bí ọba tanra rẹ̀ lókù tí ọ̀fẹ́ràn bàbá bàbá rẹ̀ <laughs> àpáàtùfọ̀ kọjọ́ mọ̀lẹ́yìn ànẹ́bí ẹ́ ó tún jẹ́ jẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam òun gan lọ́fà dìdì ṣe wá láǹfààní o pé bàbá bàbá bàbá mi ní ẹ̀sàsàlátù fún mi gbogbo bẹ bá wà yọ bàbí fala ila ma yatawahamuhu man arada al-qabra kèèsè kọrùbà al-qabra ẹ̀nà bá jẹ́ kọrùbà ní ọkọ̀ ọbẹ̀ kọbùra mistake ni man arada al-qabra afáni torí ẹ kò sí ẹskúsì fún yà kó torí yùn pé a ah, ẹgbẹ́ ìgbẹ́yàn gbọ́dọ̀ sálámà sáàdẹ́bí torí ẹ mo fi fẹ́ lọ Madina تعرض أعمال أمته بالصلاة والسلام عليه ipòtà nẹ́bí wà sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bọ́lọ̀ tí ní gbogbo ọmọ nẹ́bí adama stages mẹ́ta nìgbésí ayé wa lẹ́yìn tí yẹn bá dáyé ń gbé kan lọ́nà ìjọ tó bá kú ọwà ní ọ̀kan ìjọ wọn ó gbé ǹdẹ́ ìjọ alkiyama ọwọ̀ stage ẹlẹ́ẹ̀kẹta àti final stéèjì tí ń bẹ láàrin ìgbà tí yẹn wà láyé àti tàlìkìyàmà tí ó máa lọ gbá òun ni wọ́n ń pè ní kíni al-barzakh al-barzakh àwọn àpá ni hayatu barzakh yìí kọ̀ wá jọ tàkọ́kọ́ kò sì jọ ti ìgbẹ̀yìn tẹmọ̀pá mọ́ ìgbẹ̀yìn tí sẹ̀míngbà tó wà ń stéèjì alákọ̀ọ́kọ́ láyé tí gbogbo wá wà yìí a sì ọmọ náà tó pé iná òjò awọ wọn bọ́bá wá kín igun wọ́n tún wá refresh awọ fún wọn fún wọn tún bẹ̀rẹ̀ tuntun ọlọ́mọdé ajíyà àmọ́kíyàn náà lára gbogbo ń tàn ké ìgbéyàn lára rẹ̀ náà ni o iná alìkìyàmọ̀ ọ̀rọ̀rùn o kọ́dàtayé náà ọ̀rọ̀rùn ẹ̀wà gbọ́bà anẹ́bì jíjú ẹni anẹ́bì níná tó gbóná jù nílé ayé pẹ̀lú ẹbá gbéṣẹ́gbẹ̀ẹ́ náà alìkìyàmọ̀ dájú rẹ̀ ní ṣẹ́dá mẹ́ta rẹ̀ ní gbóòlà nẹ́bí pé 1 over 70 ìyẹn ni pé all times rẹ̀ àbí <laughs> multiply by 70 iná tó gbóná jù láyé okù 69 tí wọ́n èkùn orígbá ń sọ̀rọ̀ já náà léjì rẹ̀ tó ń rẹ́rìn ọmọ tó ń se o ọlọ́mọjà jóná o ọlọ́mọsẹ̀wà lọ́mọ náà o torí náà kíyàn náà gbẹ́ra rẹ̀ jìnà sí náà o má ṣẹbọ o má ṣe o má ṣe lọ́hun o má ṣe sìná má parọ́ má jalè o má mú tí o ọgbà tí ń káyí ní múyàn jóná o ọ̀rọ̀kọ́ má sàṣọ́ wá bẹ́ o torí náà eh, hayatu barzakh yìí ló wá wà láàrin méjèèjì ìsẹ̀mí barzakhu ó yàtọ̀ fún sẹ̀mí ayé ó sì yàtọ̀ fún sẹ̀mí ti alkiyama barzakhu lànẹ́bì náà wà báyìí sallallahu alayhi wasallam inú tọ́lọ̀ wá se fà nẹ́bí ń gbọ́ ọkàn bárizáàkù yìí ni pé kọjọ́ bí ìgbà tó wà láyé o àmọ́lọ́run jẹ́ kọ́ mọ gbogbo ẹni ọba sálámà sí àbẹ́ni ọba sásàlátù sí ọlọ́run fà nẹ́bí ní privilege kọ́nà pé pé àyàtù tó wà kìí se rú هذا والله أعلم وصلى الله عليه مرة أخرى وسلم تسليما كثيرا عليكم السلام bẹ́ẹ̀ni àwọn bàbá wa tí wọ́n láàá fẹ́ bèèrè bèèrè yìí kọba jẹ́ ẹ̀kọ́ fẹ́lòmí náà ni ọfà bàbá ti wá wọn ò sì wá sí nkankan lọrin ẹ̀yàn láwọn wá alìkọ̀ náà ni àgbàlagbà ọlọ́nkọ́ mọ́gbà sí sí bẹ́ẹ̀ lọ́wọ́ ti iná o ọlọ́nkọ́ mọ́jẹ́ ara padà sí bú o gbogbo àwa náà ọlọ́nkọ́jẹ́ kí ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́run àti ìdánẹ́bì omúmúláyà àti wà náà kálẹ̀bà àti ìrìnlẹ̀ àti ìdánẹ́bì náà ẹ̀rákan ẹgbọ́gbọ́gbà ìbéèrè alákọ̀ọ́kọ́ yìí eh, alhamdulillah eh, alántàáfì mọ́ ìyà àwọn àgbàlagbà náà nù àgbàlagbà ló lè ronú lọ torúbí táwọn ronú dé ẹgbẹ́mìkan ọ̀sọ̀rọ̀ débẹ̀ ọlọ́run sàn ilẹ̀ sàdáadáa ìyẹn ni pé a ti gbọ́ fatiwa wípé èyí tó bá sáájú ni ọ wà èyí tó bá dé lẹ́yìn láàṣẹ́kíní láàmùkú